ẹ máa lẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá ó kọ́ mi ládé yínká ọmọ akíwáńdé o ẹ máa pé àjẹkù ìyà ni wọ́n ó jẹ àjẹkù ìyà ni wọ́n ó jẹ gbogbo àwọn òṣèlú wa tó yẹ kán tùlù ṣe tí wọn ò tùlù ṣe tí wọ́n ń kọrin ìyà káàkiri àjẹkù ìyà ni wọ́n jẹ inú mi bàjẹ́ púpọ̀ nígbà tí mo rí tí mo gbọ́ ìròyìn tí mo tún kà wípé bàbá wa Olúmídé Bákàrè ó papòdà àbẹ́rí nǹkan mò ń béèrè pé kí ló dé wọ́n ní Olúmídé Bákàrè wọ́n ti ń béèrè fún ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ní bí ọdún kan sẹ́yìn wípé àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe lọ sí ìlú ọba pé kí wọ́n jọ̀ kó ràn wọ́n lọ́wọ́ fún owó àbí ìrànlọ́wọ́ tí ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe mo dẹ̀ ti rí bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré wa tó múnú àwọn èèyàn dùn bí wọ́n ṣe ń lọ náà nìyẹn mo tún wò lọ ṣáà ńgbà mo ń ṣí bébà mo ń ka bébà mo rí ọmọ eke yìí àbẹ́ nǹkan wọ́n mú iná wọ́n kó táyà sí lọ́rùn wọ́n lù ń lùkulù wọ́n dáná sun ọmọ yìí wípé ó jí ó jalè àbẹ́ rí nǹkan mò ń pé kí ló dé o ọmọ kan àwọn ọmọ Queen's College láìpẹ́ yìí náà àwọn ọmọ yìí torí pé kò sí ètò tó péye fún oúnjẹ àwọn ọmọ àti pé ìwòsàn tó dára báyìí pé ìwòsàn tó dára wà ní oúnjẹ táwọn ọmọ yìí táwọn ọmọ yìí ń yàgbẹ́ tó ń ṣu tó ń tọ̀ tó jẹ́ pé ìgbà tí wọn tètè tọ́jú wọn bó ṣe yẹ kí wọ́n tọ́jú wọn àwọn ìgbà bẹ̀ lọ ìkọ́ntẹ̀ wà ńbẹ̀ tó jẹ́ pé ẹ̀yìn àwọn kò lóbi méjèèjì wọ́n gbà tọ́ ni wọ́n rán lọ sí Queen's College pé ní Yaba pé iléèwé tó da lè pé kíwọ náà kò ní ayé tó kò nígbé ayé tó da níjọ́ iwájú ọmọ yìí wà lára àwọn tó kú nípasẹ̀ oúnjẹ tí wọ́n jẹ mo wá ń pé ẹ̀yin tẹ̀ ń rí owó tẹ̀ wà ń pò òṣèlú tẹ̀ ń jí owó ìlú tẹ̀ ń kó sínú ilé tẹ̀ tilẹ̀kùn mọ́ owó tó wó ń gbénú ilé tẹ̀yìn ń gbélé ibòmíì odidi ilé ilé owó ń gbé bẹ́ẹ̀ owó tó yẹ kẹ́ kọ́ sí bítù kẹ́ ra ohun ohun èlò fáwọn dókítà àwọn ọmọ tí wọ́n kàn kú yìí àwọn ọmọ tó yẹ kí wọ́n jẹ́ dókítà ńjọ́ iwájú kọ́tùlù ṣe kọ́ mú àwọn èèyàn lára ní tára wọn ò dá kọ́ ń kọ́ mú wọn lára dá àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀rí ẹ̀ ń pè wọ́n lólè ẹ mọ ipò táwọn òbí wọn wà àwọn àwọn ọmọ tẹ dáná sun ìkan wà tí mo ṣí mo ṣí tẹlifíṣàn ṣánẹṣẹ tẹlifíṣàn ní bí ọdún mẹ́wàá sẹ́yìn mo jókòó lè jẹ́ kí n wo ohun tó ń lọ ń lù mo ń ṣí mi tán tẹlifíṣàn mo bá rí wọn pé ọmọ kan kékeré kan wọ́n ní ó lọ́jọ́ ọmọ gbé àbó fẹ́ jí ọmọ gbé làwọn àgbàlagbà kan lójú ẹlẹ́gbàá ń bẹ̀ lọ́n lé kiri lọ́mọ ìsá lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní national stadium àwọn ìyẹn tilẹ̀kùn ọmọ ìtún sá padà ọwọ́ wọn ló sá sí làwọn àgbàlagbà yìí lọ́n gbé bẹntiró wọ́n ti gbé bẹntiró lọ́wọ́ wọ́n dà sí lórí wọ́n mú ṣàná wọ́n ṣàṣì ọmọ ìsáré kiri ọmọ tó jọgbọ́ ọmọ ọdún mẹ́wàá lọ ó ń sáré kiri tó ń sáré kiri lọ́mọ yìí ń gbọ́n orí ló ń gbọ́n iná yìí dànù oró oró burúkú tọmọ ìfikú ẹ̀yìn tẹ́ ẹ̀rọ ọmọ ẹyẹ tó bà lé okùn tó fò lẹ̀ tó ń jẹ jéró ṣé ara ìbárọ̀ àwọn òbí ọmọ yìí kí wọ́n rí owó báwọn òṣèlú yín ṣe rí owó jí lọ sí tọ́ńkúrò ọmọ tí wọ́n lọ ìlú òyìnbó tára bá ran àwọn òbí ọmọ yìí tí wọ́n rán ọmọ tiwọn náà tọ́jú bẹ́ẹ̀ ṣáwọn ọmọ yìí á ṣé wọ́n já síta ìjẹ̀wà ń gbọ́ pé ọmọ tí wọ́n dáná sun pé wọ́n ní ìyẹ́ ẹ̀ lè jáde ni pé ó ń tọ̀ lé àbí ò tọ́ bóyá rọ àmọ́ ó dá mo ti gbọ́ ẹ̀yin àgbàlagbà ìlú tẹ̀ ń dìbò fún wọn tẹ́gbọ́n ti gbé àpò ráìsì àti gàrí lé lọ́wọ́ tó fi ṣéǹjì díẹ̀ lé lórí tẹ́ máa máa jà tẹ́ máa sáré kiri ládùúgbò pé kíkẹ́ àbọ̀kàn kọ̀ yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní dìbò fáwọn olè àwọn olè àwádébẹ̀ a máa kọ́wọ́ sínú ilé a máa kọ́wọ́ sí ìsà òkú wọ́n a máa fi owó tiwọn rán ọmọ tiwọn lọ sí ìlú òyìnbó páǹsì ṣówó kéé ni wọ́n sanwó ilé ọmọ wọn ìwé owó ńlá ló ń sọ fún ìwé láti fọ́mọ láti kọ́ ẹ̀kọ́ nílùú òyìnbó ọmọ tálákà ẹ̀ ń dáná sun tálákà ń dáná sun ọmọ tálákà bíi tiẹ̀ ó yẹ pé ọmọ mi yàrá kan ni àwọn òbí mi àwọn bíi márùn bàbá àtọmọ àti ìyá bíi márùn yàrá kan ló ń gbé ìbònú ilé jẹnẹrétọ̀ àwọn ilé face me and face you ọ̀pọ̀lọpọ̀ ilé jẹnẹrétọ̀ ní gbogbo èèyàn ń lò tí gbogbo a máa pariwo ńlá o ẹni tó yẹ kó gbé kó gbégbé ayé ọgọ́rin ọgọ́rin ọdún àádọ́rin ọdún àádọ́rin wàá máa gbé bí ogún ọdún kán tó kú torí eruku jẹnẹrétọ̀ ń pa àwọn èèyàn lásán lọ́tọ̀ ń tiẹ̀ àwọn tó yẹ kán ra tẹlifíṣàn sílé tí wọn rówó ra tẹlifíṣàn tó lọ ń wo àwọn tó ń gbá bọ́ọ̀lù ní Kàlábá iye bíi mélòó mẹ́wàá mẹ́wàá mò ń wí kí mò ń wí ètò wọn kúnnu wọn àìmọye ṣé tíjọba wa bá ń ṣe ètò tó gbéye ṣérú àwọn Olúmídé Bákàrè wọn a máa béèrè owó ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń kú irú ètò kú tí hòtẹ́ẹ̀lì ń gbà tó lọ ṣeré eh, Sam Loco tí wọ́n bá ń ṣe ètò tí oníkálukú ń rí owó tí wọ́n ń tọ́jú ara wọn ṣé wọ́n máa kú ikú bíi bí ẹdìyẹ ẹ̀yin kékeré bá ṣẹlẹ̀ ìlú lórí wa etí ń dùn ìlú àti ẹ̀ ń wá kiri wọ́n ń pé kí mo ṣe ń wá kiri pé mo níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló bú mi nǹkan béèrè ni o mo ní ń béèrè lọ́wọ́ yín ni o ṣé epo tí nàìjíríà ń tà kọ́ ni dubai ń tà tẹ̀ bá dé dubai bí ìgbà téèyàn dé ọ̀run ní paradise ṣé epo tí nàìjíríà ń tà kọ́ ni saudi ń dà tó di pé wọ́n di ọba mọ́ àwọn british àtàwọn amẹ́ríkà lọ́wọ́ ṣé epo tí nàìjíríà ń tà kọ́ ni qatar ń tà. tó fi jẹ́ wípé àwọn àwọn FIFA, wọn rí bá wọn ọ̀rọ̀ wọn ní tó lè ṣe sígbà tí wọ́n fi owó bọ̀ wọ́n lápò pé àánà fẹ́ gba àwọn àlejò ká wá gba ife ẹ̀yẹ nílùú wa ìyẹn kàtà wọ́n pé wọ́n gba rìbà wọn rí wọn rí ṣe sí àwọn ìyẹn lówó nàìjíríà àtẹ́pó àwọn tó rí jájẹ díẹ̀ tó ra mọ́tò ilé epo lọ́sùn torí wọn rí epo àtẹ́pó àrẹ́pó àwọn tó ní jẹnẹrétọ̀ àwọn yẹn náà wọ́n á máa gbé ke lọ sí kínní gbogbo ilé àgbàná eruku làwù èèyàn mẹ́wàá ó ń gbénu ilé kan ẹbí mẹ́wàá ń gbénu ilé kan onílé wò mí ń wo ẹ̀ face me and face you ẹ pé gbogbo ẹ̀ epo ní eruku làwù <clears throat> àjẹkù ìyàlẹ́ jẹ ẹ̀yìn tó yẹ kẹ́ ẹ̀ túnlù ṣe tẹ̀ túnlù ṣe àjẹkù ìyàlẹ́ jẹ tẹ̀ wá ń jó tẹ̀ ń kọrin ìyà kiri tí gbogbo ayé ń bá yín gbé àjẹkù ìyàlẹ́ jẹ wọ́n náà ló dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò oríṣiríṣi ló ń ya fọ́tò ló ń fi ń ṣe káàkiri ló ń tẹ́pà ló ń ṣe oríṣiríṣi tó ń wọ̀ ẹ́ tó yẹ kẹ́ tọ́jú àwọn ọmọ ẹ̀ tọ́jú wọn pé ẹni tó ń kọrin ìkọ́ ló tún dúró nígbẹ́ ṣé òótọ́ ni mọ́tò tí ó dúró tì wọ́n ní àwọn náà tọ́ ni pé mọ́tò tiẹ̀ ni òun fi ń lá àwọn aláìní òun fi ń lá wọn lójú àwọn tálákà wò ó ẹ̀rọ tipẹ́ náà bímọ àtẹ̀yìn tálákà tó jẹ́ pé ẹ̀yin náà lẹ̀ tún fìyà jẹ tálákà bíi ti yín ẹ̀yin àgbàlagbà lẹ́ dìbò fún àwọn àgbàlagbà wọn yìí o tọ́jú à ń pò búkú yìí o ọmọ eke kan bá jalè àbí tó ṣe àṣìṣe ráńpẹ́ ẹ̀ mú iná ẹ̀ gbélé lórí ẹ̀ dáná sun ẹ̀yin náà dẹ̀ bímọ ti yín àwọn Olúmídé Bákàrè ṣé irú ikú tó yẹ kán kú rèé ẹ ṣe èrè kó dára o ẹ ṣe èrè kó dára o ẹ̀yin ayé kan ẹ ṣe èrè o ṣé mo wí ire àbí n kò wí ire adéyínká ọmọ akínwándé àjọngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùnmáre mo wí ire àbí n o ẹ lanu yín kẹ́ sọ̀rọ̀ o ṣé mo wí